Tìyọ́ olùtùnú ọ̀run fún ọrẹ àtàgbára rẹ̀ à ń kọ́ à ń kọ́ à ń kọ́ aleluya. ẹ kọ́ mọ́ padà sórí ètò Ògo ó dá mi lójú pé a ti ń rí ohun kan tàbí méjì hmm, látìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò yìí lénìí mo ti bọ́ sí abala gbọ̀ngbọ́n náà nìyẹn ìránṣẹ́ ọlọ́run tó sì máa bá wa sọ̀rọ̀ lénìí àwọn ni mo pè ní evangelist olúwatúnmibí olúwaṣeun láti ìjọ christ apostolic church unchangeable changer district headquarter ní makogi ní ìbàfò ẹ káàbọ̀ sà bàbá wa. ẹ kú ilé o. ẹ káàbọ̀ sórí ètò Ògo Ìgbàlà. kí ọlọ́run kó bùkún fún gbogbo wa. olúwa ṣeun sà. Okay máa bá wa sọ̀rọ̀ nípa àkórí tí a pè ní dídá ẹni sí fún ìdí pàtàkì kan tàbí méjì bàbá wa ẹgbẹ́ ńlẹ̀ sà. ẹ ṣáájú ẹjẹ àkọ́kọ́ gbàdúrà orúkọ Jésù àmín Jésù agbẹ́ ọ̀gá gba ọpẹ́ wa àmín agbẹ́ fún orí ọ̀fẹ́ tá a ní ìgbà ẹ̀yìn wa àmín gbogbo ẹ̀yin ṣẹ̀dá tí ẹ ní orí ọ̀fẹ́ láti máa wò wá lọ́wọ́lọ́wọ́ mo pa á láṣẹ ẹ ó rí ọwọ́ ìyanu ọlọ́run ọlọ́run ọ̀chẹ́njẹ́bù chẹ́njà kó mm. gbé yín dìde gbogbo ẹ̀yin tí ẹ wà lórí ibùdó àìsàn tẹ wà mm. lórí ibùsùn àìsàn lọwọlọwọ, mm. mo pa á láṣẹ lórúkọ jésù ó yẹ dìde gbogbo ẹ̀yin tí ogun ti rin ayé yín mọ́lẹ̀ ogun ayé yín kó parẹ́ gbogbo ẹ̀yin tí ọwọ́ ìka ènìyàn wà lára yín mo pa á láṣẹ ọwọ́ náà kó gbẹ dànù ẹ ò ní testimony lẹ́yìn ọ̀rọ̀ ìyè láì lórúkọ jésù kristi olúwa wa. àmín àmín lórúkọ jésù. mo kí yín lórúkọ olúwa. yes sir. mo kí iléeṣẹ́ orísun tẹlifíṣàn náà mo dẹ̀ pa á láṣẹ lórúkọ jésù kristi ẹ máa lọ wájú ni ẹ ò ní wá sẹ́yìn láéláé. àmín jésù. ẹ ohun tí ọlọ́run fi rán mi sí ẹ̀yin ìṣẹ̀dá ènìyàn lónìí ni wípé a dá ọ fún ìdí kan pàtàkì. gbogbo ìṣẹ̀dá tí ọlọ́run dá a dá wa fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ni bíbélì sọ pé olúkúlùkù ẹni tí mo dá mo dá fún ògo mi ni a dá wa fún ògo ọlọ́run ni hmm. ó ní ìdí kan pàtàkì tí a fi dá wa nínú ìwé Genesis orí kìíní ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n ọlọ́run sọ pé ẹ jẹ́ ká dá ènìyàn ní àwòrán ara wa láti máa jọba láti máa jọba lórí ẹyẹ òkun lórí gbogbo nǹkan tó dá láti mójútó ọgbà Édẹ́nì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo ènìyàn tí a dá lónìí hmm. a dá wa fún ògo ọlọ́run ni a dá wa fún ìdí kan tàbí òmíràn ni àwọn míì wọ́n ti rò pé báwọn ṣe wá sáyé yẹn pé bóyá ọlọ́run ò ní plan fún àwọn ni no Jeremiah twenty nine eleven ó ní for I know hmm. the thought I have for you ó mọ èrò tí mo ní ó lóun mọ hmm. èrò tóun ní sí wa kì í ṣe fún ibi láti fún wa ní ìgbà ìkẹyìn tó tọ́ to give us expected hmm, end ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ènìyàn láyé wọ́n kàn wá sáyé ni wọ́n gbé ọkàn wọn lórí ìjọba wọ́n gbé ọkàn wọn lórí òbí wọn lórí àwọn èèyàn wọn àwọn gẹ́gẹ́ wọ́n mọ̀ pé àwọn gẹ́gẹ́ bíi bá a ṣe dá wọn yẹn hmm. pé ìdí kan la dá wọn fún hmm. òun lè máa rí àwọn míì àwọn míì a máa ṣe ọ̀rá ìsà hmm. àwọn míì wọn a máa sọmọ ọ̀dọ̀ àwọn míì wọn á ní kán lọ skul wọn ní lọ èmi ò mọ̀ bẹ́ẹ̀ yẹn ṣe máa sọ pé orí wọn ò kàwé ẹlòmíì wọn á ní kán lọ kọ́ṣẹ́ wọn á ní iṣẹ́ yẹn ò yé àwọn nítorí pé wọn àmọ̀ pé ìdí kan la fi dá àwọn àwọn òbí mi bí ọmọ wọn àmọ̀ pé ìdí kan ni ọlọ́run fi fún àwọn ní ọmọ yẹn wọn ò ní tọ́jú ọmọ wọn hmm. wọn á fi ọmọ wọn lẹ̀ ọmọ á dìdàkudà hmm. ọlọ́run tó dẹ̀ dá wa ó ní ìdí tó fi dá wa nígbà tí èèyàn bá fẹ́ mọ ìdí tí ọlọ́run fi dá òun á lọ sínú àdúrà hmm. á gbàdúrà ìyẹn ló máa fi rí ìran ìdí tí ọlọ́run fi dáhùn òun là ń pè ní revelation of your purpose in life. Hmm so when you have division tó bá ti ní ìran hmm. nígbà tí o bá ń rìnrìn àjò láti jẹ́ kí ìdí yẹn kó hmm. ṣẹ òun ni pursuance of your vision hmm. òun láti ṣiṣẹ́ kárakára a ti sọ fún wa nínú ọgbà Édẹ́nì pé nínú ogójú wa là á ti jẹun ṣùgbọ́n ẹlòmíràn yìí ràn bílífù pé táwọn bá ṣáà ti ṣáà táwọn bá ṣáà ti lọ tọrọ àwọn bá ti lẹ́gbọ̀n kan tó mm. lówó mm. tíjọba bá ti ń pín owó èmi wọn bẹ́ẹ̀ ṣe máa jókòó pé tó máa ní kí ìjọba máa pín owó fún mi ṣé ìjọba náà rówó lọ́fẹ̀ẹ́ ni ẹlòmíì látijọ́ tí láti bí ọjọ́ mélòó tí a ti dáyé yìí kò síjọba tó dáa nígbà tiwọn hmm. Anisha Gari ò dáa Ọbásanjọ́ ò dáa hmm. Yar'Adua ò dáa ẹ Jonathan ò dáa hmm. ẹlòmíì àní Buhari ò dáa ta ló fẹ́ dáa lọ́dọ̀ tiẹ̀ <laughs> ṣé wọgán dáa tó o bá mọ̀ pé Ọlọ́run dá ẹ fún ìdí kan wàá jókòó wàá gbàdúà wàá súnmọ́ ọlọ́run ọlọ́run á fi ìran ọjọ́ iwájú ẹ hàn ẹ́ àwọn míì wà tó jẹ́ pé wọn à ní ìran wọ́n ti gbà wọ́n ti gbà pé báwọn ṣe wà yẹn náà làwọn máa máa bá lọ ẹ ìmájì kéèyàn sọ pé yàrá kan ló ń gbé òun àti ìyàwó àtọmọ mẹ́rin tóun bá dẹ̀ ti jẹun tóun ti rígò ọtí kan ó ti tó nǹkan tọ́lọ̀ ń ṣe fún yẹn ó ti tó àwọn ẹgbẹ́ wọn dẹ̀ ń kọ́lé ẹgbẹ́ wọn ra mọ́tò ẹgbẹ́ wọn ń ra acres of land wọn fẹ́ ṣiṣẹ́ kún iṣẹ́ ọwọ́ wọn and oríṣi ìran mẹ́ta ló wà hmm. à ń pè kan ní vision for survival, hmm. ìyẹn ni pé ká ṣàjẹ ká mu ká dẹ̀ téèyàn bá máa kú lọ́la kó kú lọ́la hmm. ìkejì vision for greatness ká ṣáà ti kán ti mọ̀ wọ́n ó wà ń bẹ̀ kán mọ̀ wọ́n bí kán wọ̀ wọ́n bí kán ká ní kí máa gun mọ́tò ká dẹ̀ ṣe ká bá dẹ̀ ti kú wọ́n kú nìyẹn kò sí nǹkan tó kàn wọ́n pé ọjọ́ iwájú wọn ò táwọn èèyàn máa sọ ń pa wọn ṣùgbọ́n eléyìí tó dáa kó yẹ kọ́mọ ènìyàn ní ni vision for survivor ìyẹn ni pé ìgbé ayé tó ran ẹlòmíì lọ́wọ́ hmm. ìgbé ayé téèyàn máa gbé tó jẹ́ pé tó bá kú lẹ́ni bíi ti dọ́kàsì nínú ìwé mímọ́ hmm. tó kú tán tán sọ pé rárá o màmá yóò gbọ́dọ̀ tí ì kú o hmm. torí ó ní nǹkan tó ń gbé ṣe láyé wa ìyẹn ọ̀pọ̀lọpọ̀ olówó ló jẹ́ pé ọlọ́run fún wọn lówó láti fi ran àwọn ènìyàn lọ́wọ́ ṣùgbọ́n nítorí pé ìkà ni wọ́n owó yẹn wọ́n lè gbẹ ẹlòmíì lè gbẹ sọ́kàwé. So kan kówó sí ẹlòmíì lè kó owó lọ ìlú òyìnbó tí ò sì tó jẹ́ pé tó bá kú gan àwọn òyìnbó gan wọn à ní jẹ́ kí àwọn ẹbí ẹ̀ ní access sí owó yẹn irú ìrànbá yẹn kò dára ẹ̀yin ọmọ ọlọ́run á dá ẹ fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu wòlíì àìsáyà tí ẹ sọ nínú àìsáyà eighteen ó ní behold i am my children that god has given unto me we are for signs and wonders ìyẹn ni pé èmi àti àwọn ọmọ tí olúwa fi ṣèkẹ́ mi a wà fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ni ìwọ náà wà fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu o kàn déédéé wà báyẹn ọlọ́run ò kàn dá ẹ pé kò kàn wà kó má tiẹ̀ ní nǹkan tó ń gbé ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ ló wà ẹlòmíì alóhun òun ti fifty hmm. o ti fifty o ti ìralẹ̀ o hmm. ti máa kọ́lé o dẹ̀ jókòó síbẹ̀ o ti forty o ń jà pẹ̀lú láńlọ́ọ̀dù ẹ o ti jẹ owó ọdún méjì o ti jẹ owó ọdún mẹ́ta o ò rówó ilé san o ò jókòó pé olúwa kí ni ìdí tó fi dá mi ẹlòmíì ní ọmọ instead tó fi máa mójútó ọmọ ẹ̀ a kàn máa rìn káàkiri ni a dá ọ fún ìdí kan àbí òmíràn hmm. ọ̀pọ̀lọpọ̀ náà máa ní àwọn kírísítẹ́nì bíbélì sọ pé àwa tí a ti gbàlà ká dìde fún ìgbàlà ẹlòmíràn ẹlòmíì ò mọ̀ pé ó dára kéèyàn máa jèrè ọkàn fún jésù pé jésù ń ṣe báyìí jésù ń ṣe báyìí àna ọ̀pọ̀lọpọ̀ nínú wa yìí láti láti ní ìbápàdé ọlọ́run nígbà kan àbí hmm. nígbà mìíràn Hmm. ìyẹn ló yẹ kí a máa sọ fún àwọn èèyàn pé ọlọ́run ń ṣe báyìí ọlọ́run ń ṣe báyìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ wò mí ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa sí ayé yín o hmm, hmm. ẹ máa ní ẹ̀rí nítorí pé ẹ ń gbọ́ ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀yin tí sátánì ti tẹ́tí ra yín níyè iyè yín máa ṣí o lórúkọ jésù kristi gbogbo ẹ̀yin tí iṣẹ́ ti bọ́ lọ́wọ́ yín nítorí pé ẹ gbàgbọ́ nínú ọ̀rọ̀ tó ń jáde láti orí ìtẹ́ àánú yìí lórúkọ jésù iṣẹ́ tó ń tán ìṣẹ́ ọlọ́run kó pèsè ẹ̀ fún yín gbogbo ẹ̀yin tí ọjà yín ò tà gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ kàn jókòó síbi tẹ́ wà ní ọjà yín ò tà pa á láṣẹ àwọn áńgẹ́lì tó ń kó kọ́sítọ́mà wa kan bá yín lálejò gbogbo ẹ̀yin tí ẹ ò ní ìrànlọ́wọ́ ẹ ò rí ìrànlọ́wọ́ rí ṣùgbọ́n nítorí pé ẹ bá ọlọ́run CAC ọlọ́run àpọ́sù ayọ̀délé babalọ́lá pàdé lónìí ọlọ́run unchangeable changer hmm. ẹ̀gbọ́n ọ̀rọ̀ olúwa ìrànlọ́wọ́ kó dìde fún yín ẹ ò kàn déédéé wà lórí móhùnmáwòrán orísun yìí lásán o hmm. ọlọ́run fẹ́ ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nínú ayé yín ni ọlọ́run ẹ̀mí mọ́dẹ̀ wọlé tọ̀ yín nítorí pàṣẹ ọ̀rọ̀ la dá ayé nípasẹ̀ ọ̀rọ̀ la dá ohun gbogbo ọ̀rọ̀ jáde báyìí lórúkọ jésù àṣẹ tẹ̀lé hmm. gbogbo òkè ìṣòro yín kó di pẹ̀tẹ́lẹ̀ mo wí lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tí ẹ̀ wojú ọlọ́run fún ọmọ fún èso inú ọlẹ̀ ayọ̀ kó sọ nínú yín á dá ọ fún àmì àti ìyanu ni a dá ọ fún ìdí kan ni hmm. ṣùgbọ́n ìdí tá a fi dá ọ yẹn ǹjẹ́ o mọ̀ hmm. ǹjẹ́ o tiẹ̀ mọ̀ àwọn onímọ̀ ìjìnlẹ̀ kan they said what you can conceive you hmm. can achieve bíbélì sọ pé nítorí kò sí ohun tí ọlọ́run kò lè ṣe ìwé òwe twenty three seven Only as a man thinketh in his heart so he is tó o bá lè conceive nǹkan tó dáa tó o lè lóyún orere tó lè ronú nǹkan tó dáa ó máa achieve ẹ̀ náà ó máa achieve ẹ̀ má dúró sójú kan má sọ pé ayé ẹ ò ayé ẹ kò lè dára jù báyìí lọ má dúró bẹ́ẹ̀ má dúró bẹ́ẹ̀ ayé ẹ ó ní ó ní ayé mi sì máa dára ju bó ṣe wà lọ ayé mi sì máa dára ju bó ṣe wà lọ èṣù ṣe ṣe ṣe lórí ìjà bẹ́sì Homophony. ni ayé mi sì máa dára ju bó ṣe wà lọ ayé sì máa dára ju bó ṣe wà lọ àdá fún ìdí kan ni má jókòó tẹtẹrẹtẹ àwọn tó ń ṣèjọba ìwọn adájú ẹ lọ o hmm. bẹ́ẹ̀ nítorí pé wọ́n ní ìran ọ̀pọ̀lọpọ̀ nínú wọn kì í ṣe pé ó ní ìran ambition ló ní hmm. ambition yàtọ̀ sí vision so ambition is for selfish use but vision can be impactful you can have great vision vision for impact at least to be a blessing to your environment ẹgbọ́n ọ̀rọ̀ olúwa sí ayé yín gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wo Orísun tẹlifíṣàn ní àkókò yìí tí ẹ bá mi pàdé ní àkókò ògo ìgbàlà yìí ayé yín ò ní rí bákan náà mọ́ ẹ ó rógolo ṣé téèyàn bá wáyé tí ò bá rí ògo hmm. ó kàn wáyé asán ni hmm. téèyàn bá wáyé tí ò ṣe rere ó kàn wáyé asán ni ẹ something a thinker said don't kill your time if hmm. you kill your time remember there is no resurrection. Hmm. tó o bá ti fàkókò ẹ ṣòfò kò sí pàkókò yẹn wọn lè rewind àkókò ìwọ ọmọ tó ti forty ń sìn ó lè padà lọ di twenty mọ́ òun lọ nìyẹn o àwọn míì tán bá fẹ́ ṣe bẹ́ẹ̀dì wọn á ní ọlọ́run á di ọdún kún ọdún àwọn àbọ̀ ọlọ́run yọ kú òmìnir ìwọ tó máa ṣe seventy tó ti di fifty one ó ti ó nineteen years tó máa ṣe náà ó wá eh. jókòó ó wá jókòó tẹ́tẹ́rẹ́tẹ́ ó ní eh, ìjọba ló máa pín owó fún wa ẹnìkan ló máa pín owó fún wa no ẹ̀yin ìjọba mo fẹ́ rọ̀ yín lórúkọ olúwa ẹ ṣe nǹkan tó yẹ ká ẹ ṣe ẹ̀yin kan ẹ ní owó náà nínú mm. ìjọba tàbí ẹ ti kúrò ń bẹ̀ mm. ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín lórúkọ jésù ẹ dá lè ṣẹlẹ̀ ẹ gba àwọn èèyàn sí ẹni tó bá dẹ̀ ṣe fraud ẹ lé ẹ má bẹ̀rù pé àwọn kan máa ṣe fraud hmm. àwọn kan máa ṣe kinní kan tó bá ti ṣe fraud ẹ lé wọn dànù ẹ dálé iṣẹ́ lẹ̀ ẹ jẹ́ kí àwọn èèyàn orí oúnjẹ jẹ ẹ encourage àwọn èèyàn kan ṣe farming ẹ yá wọn lówó ọlọ́run á ràn yín lọ́wọ́ ẹ̀yin ìjọba tẹ́ wà ń bẹ̀ ẹ wà ń bẹ̀ fún ìdí kan tàbí òmíràn ni ọlọ́run tó lọ́wọ́ rẹ̀. ẹ ṣe bàbá wa ẹ ṣe àdúpẹ́ ó dá mi lójú pé a sì tún máa ní apá kejì ọ̀rọ̀ tí bàbá wa ti ń bá wa sọ látàárọ̀ yìí nítorí pé ó ń wọ ẹ̀mí pàápàá lára mo dẹ̀ ń rí èèyàn kan tàbí méjì gbámú bàbá wa ti sọ fún wa léèní wọ́n ní ibi tí ojú wa bá lè rí dé ibẹ̀ náà làwa fúnra wa lè dé ẹ jẹ́ ká ní ìran tó gbòòrò ìran tó ní ọjọ́ iwájú bàbá wa ẹ àtúntònù látàárọ̀. ẹ ṣe mà. ẹ àwọn aráalé wọn sì tún fẹ́ tẹ̀lé yín wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ lẹ́yìn ètò yìí ẹ bá mi pè àwọn ibi tí wọ́n ti lè bá yín pàdé fún wọn àwọn social media fún yín. yes olúwaṣeun olúwatómibí ẹ lè bá mi pàdé lórí facebook olúwaṣeun olúwatómibí lórí twitter at olúwatómibí olúwaṣeun then fóònù mi méjì ni mo máa fún wa a lè bá mi sọ̀rọ̀ lórí whatsapp number one zero eight zero three three zero five seven two one zero òdo ẹ̀jọ òdo ẹ̀ta ẹ̀ta òdo àrùn èje èjì ọ̀kan àti òdo then èkejì zero eight zero two three seven zero nine three four eight òdo ẹ̀jọ òdo èjì ẹ̀ta èje òdo ẹ̀sán ẹ̀ta ẹ̀rin ẹ̀jọ ọlọ́run kó ràn yín lọ́wọ́. ẹ ò kó tó wá di pé dágbére lórí ètò ẹ bá mi sọ̀rọ̀ àṣẹ kan níṣẹ́jú kékeré sí ojú. Si àwọn tó sínú ayé àwọn tó ń wò yín kẹ̀dẹ̀ tú wá bá mi dárúkọ ilé ìjọsìn yín dáadáa bóyá èmi ò tiẹ̀ dárúkọ ẹ̀ dáadáa lẹ́ẹ̀kan. ok ẹ tí ẹ bá lè gbé ọwọ́ yín méjèèjì lé orí yín ẹ jẹ́ kí n sọ̀rọ̀ àṣẹ lórúkọ jésù ìwọ tó ń wò mí yìí orí rẹ ò ní gbàbọdè o ò ní sọmọnù o ò ní sọkọnù ibi ò ní ṣẹlẹ̀ sí ẹ gbogbo ọwọ́ àjèjì mm tó dá ògo rẹ dúró ọwọ́ náà kó gbẹ dànù gbogbo ẹ̀yin tí ẹ wà lórí àkéte àìsàn hmm. mo pa á láṣẹ especially ẹ̀yin tẹ́ ẹ wà ní hospital bed lórúkọ Jésù ọwọ́ ìwòsàn Ọlọ́run kó bà lé yín ó yẹ dìde ẹ gba ìwòsàn gbọ́ aláṣẹ ọ̀run Jésù Kristi Olúwa wa àmín àmín àmì lórúkọ jésù tí ẹ bá fẹ́ wá sí ilé ìjọsìn wa orúkọ ilé ìjọsìn wa ni Christ Apostolic Church unchangeable changer district headquarters a wà ní plot one two stroke three ẹbípéjú street makogi mhm. ní ìbàfù ṣùgbọ́n màgbòrò lẹ máa gbà wọlé níbi primary school makogi yẹn ibẹ̀lẹ̀ tí máa yà sọ́nà church wa tẹ bá ti ní makogi òbésèré lẹ̀ ń lọ láti màgbòrò bus stop kò sí ìbàdẹ̀jẹ́ ìbàfù náà ni makogi òbésèré lẹ̀ ń lọ tẹ bá ti débẹ̀ tẹ bá ti débẹ̀ ẹ ti rí church wa ibẹ̀ ni church wa wà gbogbo èèyàn ló mọ̀ wá ń bẹ̀ ọlọ́run á ràn yín lọ́wọ́ o ayé yín ò ní rí bákan náà ibi ò ní ṣẹlẹ̀ sí yín iléeṣẹ́ Orísun tẹlifíṣàn ẹ ó máa tẹ̀síwájú Jésù Kristi Olúwa wa. àmín ẹ ṣeun bàbá wa adúpẹ́ gan ni nítorí pé àpè yín ẹ̀dẹ̀ jẹ́ wa ẹ̀wò iṣẹ́ ìránṣẹ́ yín á túbọ̀ máa tẹ̀síwájú lágbára ọlọ́run ọba mi ọba òkè mo ti fẹ́ máa fi eléyìí dánu dúró lórí ètò Ògo Ìgbàlà lẹ́ni nìyẹn ìbùkún tí mo rí gbà máa mú délé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 ẹ pè mí ẹ tẹ́yìn bá jẹ́ ìránṣẹ́ ọlọ́run tẹ́ fẹ́ darapọ̀ mọ́ mi gẹ́gẹ́ bí bàbá wa ti bá mi sọ̀rọ̀ lénìí ẹ pè mí màá dáhùn ẹ ti àwọn àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí mi àtọ̀nàbàjọ́ ọ̀làwálé lórí gbogbo social media mi pátápátá facebook o twitter instagram àtọ̀nàbàjọ́ ọ̀làwálé ẹ pè mí màá dá yín lóhùn wọ́n tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ rírà àti ayọ̀ náà ni kí tún fi pàdé yín bí mo ti ń kọrin lọ lẹ́ẹ̀kan pé máa mú délé o òrè ọ̀fẹ́ tí mo rí gbà मामू दिल्ली भाई